أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtúkẹ́fọ́ ọlọ́wọ́ ọba aláàánú jùlọ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ́ ọlọ́run kó bá nábi náà tàwọn ará lera tàwọn àwọn òbí wa wa lóbìnrin lọ́mọdé àti nígbà ọmọ mọ́sáfà àánú ẹ̀yí wa kú láyà tí alìkìyàmà aláàkùránù kẹrin akẹ́rẹ́ wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam ìjíṣẹ́lá sallallahu alaihi wasallam fi wa ikú man yurdi lọ́wọ́ bí khairan yufaqihu fi din ẹni tó wọ́n fẹ́ fi dáadáa yóò fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọmọ bá ń bẹ̀ sánú mọ́sáfà lágbọ́yé ẹ̀sìn rẹ̀ lọ́ba tẹ́wọ̀ kó gbàgbé ìpínlẹ̀ àǹkọ́lọ náà nípa àdúà nípa ìrun àdúà lásìkò ìṣẹ́pá ń kírun wọ́n yẹ pé ìrun náà ló lórí gbogbo ìdáàdà ṣẹ̀ríà islam ọ̀nà márùn làwọn àfọ́ àpín sí ní ṣẹ̀ríà islam aláàkọ́nu ṣẹ̀ríà náà ni ìgbàgbọ́ àkídà ìmánì usuluddin asásuddin òun náà ni foundation islam òkú àbùkù gbogbo àwọn ẹrù yókù náà ni ìrún asfalat ìrún kàtàrààrùn òun náà yẹ ni kọ́kọ́rọ́ aljanna òun náà ni kọ́kọ́rọ́ oríire ó di wa ọ̀rọ̀ ọ̀run náà làwọn ń sọ̀rọ̀ àyífún wa nípa gbogbo ògbà ẹ̀rí gbogbo ògbà tí lọ́ọ́ bá ń sọ̀rọ̀ nípa àwọn olóríire ọ̀rọ̀ náà lọ́lọ́kùnrin abáfẹ́ òṣèré o ọ̀yá mi ní Islam lọ́kùnrin wa lóbìnrin wa abáfẹ́ òṣèré ilé ènìyàn ni ó mú wa jèrè ayájà kìámà áyà tí a ń pa lọ ní suratul mu'minun súrà tó lọ́n pè ní súrà àwọn mòmìnì àwọn ìgbòbúdodo ọlọ́ọ̀ni kàdé aflaha al-mu'minun àwọn mòmìnì wọ́n súrire àtàwà ibùsùn sí ìgbìmọ̀sọ̀lá ikú àńjọ́ ni ó fi ayé tí ó lọ́n dáàbì kìíyàn ọlọ́run wá wọ ọlá tó ń ti fàlùjẹ́nà fáwọn ẹni àlùjẹ́nà ọlọ́run tó kàwá fáwọn ẹni àlùjẹ́nà ọlọ́ba ọlọ́run wọ ọlá tó ń ti fàlùjẹ́nà àlùjẹ́nà ọlọ́wà ní ìkíkì ìwà àlùjẹ́nà sọ̀rọ̀ ọlọ́run pàṣẹ àlùjẹ́nà kọ sọ̀rọ̀ àdínà sọ pé kàdíkàsí àwọn mòmìnì àwọn amóhùnmìnì tí wọ́n wọnú ilé tí wọ́n wọnú òun tí wọ́n wọnú àdínà à wọ́n mọ̀ sí rere o ọlọ́run jáwọ́ náà wọ́n tún sí rere náà lọ́ọ̀bà àwọn aka fífà àwọn ìròyìn márùn nípa wọn ó ní alladhina hum fi salatihim khashi'un àwọn tó àwọn tó sẹ́lì padà kó ń bí ìbàjẹ́ kó bí régbè kó mẹ́ kó bá ń bí wallazina hum zakati fa'ilun àwọn tó ń fọ ọkàn wọn má tó fọ ìmáni wọn má ẹgbẹ́ òdòdó ara ti máa bá imáni jíjẹ́ ní ìbàjẹ́ ìzìnà jíjìnà sí zìnà wọ́n sọ abẹ́ wọn ọkùnrin wọ́n sọ abẹ́ wọn obìnrin wọ́n sọ abẹ́ wọn illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru àtàwọn ìyàwó wọn àwọn máa súnmọ́ àtàwọn ọkọ wọn ní máa súnmọ́ wọn àtàwọn ẹrú wọn sábà gbèdé ya dúró dédé dúró nìyẹn ọlọ́run abẹ́rẹ́ sí ròyìn àwọn sísá yẹn lọ fún wa wọ́n wọ́n lọ́dí iná omlé àmàna tí kí mú àdí ìmúra ọ̀hún ẹlẹ́ẹ̀kẹfà ní òsìsí wọn ni pé àmàna tó bá bí fún wọn tó máa mú ipò àmàna tó bá bí fún wọn àmàna tó wà láàrin àwọn pẹ̀lú ọlọ́run àmánà tó wà láàrin ẹrú pẹ̀lú ọlọ́run tí àbúrò jẹ́rú pẹ̀lú mí àkọ́kọ́ ọba Allah nìkan àbúrò jẹ́rú pẹ̀lú mí àkọ́ọ̀lọ́ ọba nìkan àbúrò tẹ́wà àdúrà pẹ̀lú mí àkọ́ọ̀lọ́ ọba nìkan tó subhanahu wa ta'ala àbúrò bọ́kà lẹ́lú mí àkọ́ọ̀lọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba nìkan ilé tó mú bàbá wa ṣe adam rahimahullah inú fọwákí ìsáàkì kọ́ tí àti wọ́n kújọ tó mọ̀ sí dáwákà ní aláwọ̀ lè ó jà tó ń kúlé na ìgbà tí ń kúlò fi kúlò alí àti aláwọ̀ aláwọ̀ lè kí máa sọ gbogbo ara mi hasbi allah olùmọ́sí àtúnkọ̀ kan wa ọ̀yá ni mọ́sí ìgbọ̀lé káàkiri mọ́ ọ̀nà lórí òsàmọ́ mọ́ lórí alufáàtì pẹ̀lú láàfà máa bí ọlọ́ọ̀bá àdéhùn ọlọ́ọ̀bá ṣe pé iyyaka na'budu wa iyyaka nasta'in dúpọ̀ mùsẹ̀ dúpọ̀ mùsẹ̀ tí lójú àwùsà àdéhùn ní ẹ̀mẹ́tàdínlógún nínú والذين هم لأماناتهم وعادهم راهون أجد مثلا يعني كل أجد أجد من قوم ما ديوته أجد ولا يعني كل ولا وبا سأني جل مية كل وبا إياك نعبد وإياك نستعين أجد ولا يعني كل النبي ومحمد صلى الله عليه وسلم أتبي محمد رسول الله قل بشلو بأن نفيا نبي بجوه أواني سنو بابا تفيد بابا تفيد بابا تفيد بابا àbúrò sínú ọba illa bima shara'a ìtẹ́lẹ́bí kalẹ̀ lágbè kalẹ̀ àbúrò tẹ̀lẹ́yẹ tẹ̀lẹ́lómi ọ̀rántẹ́ ẹ̀sẹ̀ ọ̀rántẹ́ náà ni àdẹ́bì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ń tọ́ ń tọ́ ní ètò ẹ̀sìn ẹ̀sìn ọ̀dọ̀ àníbìlá nígbàfà ọlọ́wọ́n pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà máa kọwọ́ rẹ̀ lọ́fi fàlà tààrà báyìí tààrà nígbàfà àwọn àlàkàtà ọ̀tún àwọn àlàkàtà àlàáfíà rẹ̀ tí wọ́n ní kẹrí látàrí tààrà yìí ààrẹ sọ́rọ́tùlọ́ ìmùsùlùmí ìbùkù ilé ìdójú ọ̀nà lọ́n tààrà sílẹ̀ níbi islam nìyẹn oúnjẹ tẹ̀lé o wọ̀lá ti tẹ̀lé yẹ́láwọn tó wà lákọ̀ọ́sù tó wà lákọ̀ọ́sù àwọn ojú ọ̀nà ṣètọ́ ní ara kúrìlì ṣètọ́ ní yẹ́dù òkè lẹ́yìn gbogbo àwọn ojú ọ̀nà míì tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sùn wà lóṣù ṣètọ́ ní wà ń bẹ̀ tí wọ́n bẹ ẹmúlẹ̀ náà mà náà mà dànù ẹmọ́ dànù ìdáni ní Islam àti gbogbo ògbà àwọn ẹ̀tọ́ ta adam ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ láti èrè gẹ́gẹ́ẹ̀dẹ̀ àti jíjẹ́ fún wa kò sí nǹkan àkókò nílẹ̀ ti dáná bí òjijì fún wa wọ̀ láì kò sí nǹkan náà kò sí nǹkan nílẹ̀ dáná bí òjijì fún wa adáwọ̀ kọ́ àṣà níbi ilẹ̀ fìlà rẹ̀ a rè pé a ní fẹ̀rẹ̀ dójú ẹ̀ à ń tẹ̀lé súnà rẹ̀ à ń tí bó ṣe ń ṣe ń gbó rẹ̀ a lè bá wa nú àwọn tí wọ́n là ọ̀kan náà wà fún mi ọkọ̀ ojú omi ọlá àsìkò wa ní súnà ọkọ̀ láti wà nábì inú ọkọ̀ ojú omi tiẹ̀ sínà yẹn àwọn tí wọ́n wá wíwẹ̀ nìkan ni wọ́n là lásìkò tí tie ìnà yìí tó won tí wọ́n là nìkan làwọn awon tó máa ń tẹ̀lé súnà nábì Muhammad sallallahu alaihi wa sallam anábì nábì sọ̀rọ̀ ẹ̀fọ́ wa ní kullu ummati yadkhulu al-janna illa man aba qila wa man ya'ba ya rasulullah قال ما أطاعني فقد فقد دخل الجنة من أصاني فقد أبى wani gbogbo al'umma mi gbogbo musulmi a janna ta gbanu wafe an wasu kasi ya rasulallah ta ga wasu kakon wasu aljanna na bin gbogbo kakali ne kakali suna mi ɗaya yin fi aljanna mi gbogbo wasu suna mi ɗaya yin wafe aljanna mi wani da akwa aljanna ti wata na ka ta wa láàrin àdéhùn tó wà láàrin àwa wọn òbí wa dáadáa ilé ìlàdéhùn àwọn tọ́jú tó wa àwọn ti tọ́jú wa gbọ́ àgbọ̀mọ́ ọmọlọ́wọ́ kọ́ wá sọ mẹ́lẹ́sẹ̀ rí agbèkùn lé mú ìyá yẹn ó fún tó fọ́ fakun yẹn àrò níwá wọ̀láyẹ̀ ẹnu ìyá yẹn ẹ̀jẹ̀ àti ìtìtọ́ àmẹ́wò ìyá yẹn ìyá yẹn fi gbogbo ẹ̀ ìlà ìlà ìlọ́lọ́wà ìtìdánù ọwọ́ àdìgbò ẹni àti slice bread ìyá rẹ̀ orí kan wú àtẹ̀kọ́jẹ inna lillahi wa inna ilayhi raji'un ọmọ àríkọ́ ìgbà tí àwọn òbí wa àdéhùn tó wà láàrin àwọn ọlọ́run wọ kọ̀ọ̀rọ̀ bọ́ọ̀lá tábùrù ìgbà ìyá ìgbà wà lẹ́dẹ̀ ní kí ìsáàrà ọlọ́run ní òfin dìkírìn ayé ti gọ́ọ̀mẹ́ntì civilian government látọ̀rọ̀ tí wọ́n bí ọ̀rọ̀ sí of rest wọ́n gbé lọ sí síndìkì ó ti buhari kọ̀ dáhùn ẹ̀yìn lẹ́gbẹ̀rún aláyà wọn gba ìgbà ológun àjùbálà buhari àti ìdí àgbà nígbà tí buhari àti ìdí àgbà dìkírì ni jésù kọ́ mẹ́rin lọ́tọ̀ ọ̀rẹ́ ìtọ́jú ẹni kò sí ilẹ̀ láti gbígbà gẹ́ǹsì rẹ̀ ó máa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹjọ́ amẹ́dúgbò ló ti máa dùn dìkírì ni ọlọ́run wá jù bẹ́ẹ̀ lọ ọlọ́run wá ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu bil walidayni ihsana àdéhùn ọlọ́run ní kò sì pẹ̀lú òbí rẹ̀ tí wọ́n tọ́jú rẹ̀ tí wọ́n màmá rẹ̀ máa gbé àìrílù nínú kan tọ́jú wọn ẹ ti dá àwọn obìnrin ẹ̀tọ́jú màmá ẹ̀tọ́jú bàbá ẹ̀tọ́jú wọn dáadáa àwọn ọmọ tí náà tọ́jú ẹ̀yìn náà kò sí méjì mìíkà gbọ́nà tí àwọn òbí ẹ̀ ọ̀tẹ́kùn àwọn àfáà ní ó kéré jù ọlọ́run sí orílẹ̀-èdè mẹ́rin fún orílẹ̀-èdè mẹ́rin lọ́rọ̀ sí fún ọmọ tí àwọn òbí rẹ̀ dáadáa lórí àkọ́kọ́ pé ọlọ́run òjò ló sọ rídà rọ́b ti rídà wà lẹ́dẹ́yìn wọ́n sákàtì rọ́b ti sákàtì wà lẹ́dẹ́yìn ìjọ́nu ọlọ́run bá ń bẹ láàrin níbi ìlú bàbá àti màmá bẹ́ẹ̀ ni ìbínú ọlọ́ọ̀bá ń bẹ níbi ìbínú bàbá àti màmá tí màmá rẹ̀ bá ti yọ́ tó sí ọ sí ọ ti yọ́ tó sí ọ ó ti jẹ́ òṣùbí òní nípa jẹ́ ǹsùn kọ́málé má àwọn ẹ̀ǹtì ìkọ́mára àwọn rìn ìkọ́málé ara ọ ọlọ́run ti yọ́nú sí ọ bàbá rẹ̀ ti yọ́nú sí ọ ti yọ́nú sí ọ ọlọ́run ti yọ́nú sí ọ ó ní nìkan kan náà ọlọ́run ti yọ́nú sí ọ bẹ́ẹ̀ ni sí rọ́b ti sí ọkọ̀ àlè dẹ́yìn ọ̀bẹ bá ti bínú sí àmọ́ àtúlọ̀ pé a ń gbúrò ọpọlọ náà ń gbúrò ọlọ́run gbúrò àwọn ti yí wọnù yóò máa gbúrò ẹ̀ dáadáa máa lọ lé máa fi gánà sí sílé máa tọ́jú àwọn bàbá máa tọ́jú màmá máa tọ́jú máa tọ́jú màmá aláàkọ́ ọ̀yọ̀rọ̀ sí ẹlẹ́ẹ̀kejì tó kọjú tó wà dúwà báyìí ọlọ́run máa gbàdúrà rẹ̀ ọlọ́run máa gbàdúrà wà ọlọ́ọ̀bà èdè Yorùbá rẹ̀ èdè Gwari rẹ̀ èdè Fúlàní rẹ̀ ti gbẹ́lọ́ọ̀bà ọlọ́ọ̀bù àárín ọkùnrin bàbá àti àárín pẹ̀lú ìyẹ́ ti dá àárí ọlọ́run mú tàbí fúnra ìyíwọ́ ọlọ́pàá ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta rẹ̀ ọlọ́run fún wọn náà lọ́mọ tí tọ́jú wọn náà ọlọ́run fún wọn náà lọ́mọ tí tọ́jú wọn náà ọlọ́run bí wọn dáadáa إليني يرين تظهر والذين أم لأماناتهم وعاديهم راعون الله سبحانه وتعالى سواك الأسيب يحقق والذين هم على صلواتهم يحافظون أي ولهم في ربالي حفظ عليه والذين هم على صلواتهم كني يحافظون أما ترموا بديتوا أسكوا أسكوا ركوكا أما بديتوا أسكوا هموا كيف يوم الشريك الله في قد أفلح المؤمنون الذين هم في صلاتهم مخاشعون والذين هم على صلواتهم في أولا أولئك هم الوارثون الله جواد ونبع أولا أولا نوجبون أولا نوجبون أولا الذين يرثون الفردوس هم فيها خالدون أولئك نوجبون الجنة فردوس فردوس الله أكبر عن النبي محمد صلى الله عليه وسلم ومن ترى الجنة ما ترى في الدوس هو على دي العرش الله بعد سبحانه وتعالى عباري عباري العرش الله بعد ما سلم ومتنسى هل الوال الجنة تنسى الذين أولئك هم الوارثون الذين يسمى في الدوس فيها خالدون دي يوم وعمل ìgbàwà ìjẹ́ ilé ìjẹ́ ìrìnà kẹ́nìkẹ́nì gbogbo àbúgbà ìkẹ́nì gbogbo Nàìjíríà yìí lórí ẹyìn láti gbà tó kọ́ wá di ti pé títí báyìí ìgbàlọ́ rẹ̀ mú láì kú gan ó gbàlọ́ ọ̀tún tàbí ọ̀gbàlọ́ ọ̀tún ó di ẹwà bó ṣe rí nù ilé ayé nù ilé ayé lè rọ́nù aljanna ni fi khalidun ọmọ aljanna bá wà ní aljanna kan ọlọ́ọ̀bá àmì sánú àti ọlọ́ aljanna mútútúrò rẹ̀ mútútúrò èyí máa ní rẹ̀ àárín ọkùnrin ọlọ́ọ̀bá rẹ̀ ọjà tí wà gbogbo kọ́ lọ́rùn tọ́lọ́pá ìfún àgbéwọlọ́ bàkà fúlà almominon tọ́lọ́ ní kájẹ́ náà sọ́rọ̀ tọ́lọ́ tó wọ́n wọ́n lè yíwọ́ sórí rí eléyìí wà mú ya pé ah, nígbàkan ló tó wá kú báyìí nígbàkan ló kú báyìí wọ́n wà ní fún sí announcement special announcement fún ọmọ aljanna ya ahal aljanna يا أهل الجنة أيوم الجنة خلود فلا موت جلني لا يو كسيكما الله أكبر من دعوة النوم وصوى الجنة لوبا كير يو لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون ولن جاء جيري ولوبا دعوة النوم وصوى السكاي لا يتلال الكيامة براتون ìdí amúra fẹ́hùn tó bá ń ka kùrán tó máa ronú sí tó máa ń gbogbo ògbò bá ń sọ̀rọ̀ nípa àwọn olóríire ìrún ọlọ́run fi máa bẹ̀rẹ̀ rẹ̀ ìrún ọlọ́run fi parí ẹ̀ ìrún ọlọ́run máa fi bẹ̀rẹ̀ rẹ̀ ìrún ọlọ́run parí ẹ̀ torí ìrún lára Islam àwọn àfáàfi rí wé orí lára ọmọ ènìyàn ni ó di ìrún lára Islam ó fi wé orí lára ọmọ ènìyàn ni ẹ̀mí yẹn òun náà ni ìmánì ẹ̀mí yẹn ni ìmánì gbogbo orí kìí gara gbogbo oní islam orí wá ní irun ó sì sí ọmọ ènìyàn kó bí ẹsẹ̀ tó ti máa tẹ̀mí ẹ̀yẹ jẹ́ lẹ́sẹ̀ tó tẹ̀lé ó ti kó gbé ẹ̀ lọ́wọ́ ọkọ̀ máa tẹ̀mí àmọ́ kò sí ti kó gbé ẹ̀ lórí kó ló fún tẹ̀mí bẹ́ẹ̀ ni ò ṣe é kó ọmọ kírun kó ọmọ kírun mùsùlùmí kò ṣe é ṣe العهد بيننا وبين أم الصلاة من تركها تنوي فقد كفر àdéhùn tó wà láàrin wa pẹ̀lú yín náà nìrún gbogbo ẹni tí ẹ bá ti kírun kìfìrí ni o kìfìrí ni ọjọ́ ẹni kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan wa ẹgbẹ́ àríkà kírun lọ́kùnrin wa lóbìnrin wa ó jẹ gbìyànjú àti màrún náà kí èyí tó kí máa kí ká bẹ́ẹ̀ lọ́wọ́ àfà kí wọ́n sọ fún wa àwọn àfà súnjẹ mọ́ sọ kí wọ́n àfà jọ máa yẹlẹ̀ wọ́n tí ò ní ká ó ń gbé kírun ó ń gá sọ́lọ́ sí ìyàwó nígbà tó márùn rọ̀lẹ́ ní kí mọ́gírì àti àlásàrì àyílà gbogbo yóò ní ọ̀run ní ìjọlọ́pàá lójú kí bí ọba nínú gbogbo afá àti ìdárí bí wọ́n bẹnu àti ìlò òun kìí mọ afá mùsùlùmí afá àwọn mùnáfìkì tó jọ wẹ́ni kọ̀ọ̀kan wa ìdá gbìyànjú láti ká ń kírun ní àsìkò ajẹ́ ń kírun náà pẹ̀lú jùmọ́ àwọn ọkùnrin ajẹ́ náà ní mọ́sílásọ́lé ń kírun ajẹ́ ń náà pẹ̀lú ìsìlámù ti kírun kálíbà àwọn nú àwọn tí wọ́n fọwọ́ tún wọn bá síra àwọn gbangba kìíyàmà ọlọ́run jẹ́ àjẹ́rẹ́ àjàlẹ̀ kìíyàmà ọlọ́run jẹ́ àwọn ṣọ́ọ̀tù lọ́ọ̀bà bẹ́ẹ̀ kan sí jais bank ní báńkì wa akẹ́dùn máa wa zero márùn six nine eight two one ó di wa jais bank ní báńkì wa akẹ́dùn máa wa zero márùn six nine eight two one lẹ́yìn náà kò bá ẹnìkan káríkà ń gbìyànjú láti ṣe àwọn fíìsì ẹbí rí láì fún àwọn ètò DITV àti ètò alẹ́kẹ́lì rẹ́díò yìí kí ìgbà máa lọ dé bí kọ́lọ̀ ọba sùpánà wọ̀tà ara à ń bẹ̀rẹ̀ mẹ́ta kàlẹ́ ti sẹ́ni wọ̀kan wọn lọ́ọ̀bà ọba Qur'an al-Karim la ilaha illallah lẹ́yìn náà wọ́n tàà fi kọ́sùn ránṣẹ́ nígbàgbé pé a lè fi ránṣẹ́ sí 080 23 58 3078 ó di àwọn account number àtàlàyé fún wa number questions àbí text message ìmọ̀ràn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní 08023583078 eh, ni number káfí àyè questions lọ́jẹ́ sí account number Jaiz Bank Umar bin Khattab 0 5 6 9 8 2 1 Damn. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n wáyé ní ọ̀sẹ̀ tí ó lọ tí ìbéèrè kan rí bí wọlé tí àsìkò sì kìí rí bí wọlé oníṣẹ́lẹ̀ náà sọ wípé dákù kí ni àwọn conditions tí ìyẹn lè fi kọ ìyàwó rẹ̀ kalẹ̀ nínú Islam nítorí pé ìyàwó òun gbogbo nǹkan tó bá ṣe ní state tó ń bá correct tó fi dé ìsúnmọ́ ti fi sínú ẹ̀mí ó lè lóṣù mẹ́ta mm-hmm. tí ò ní sojú rẹ̀ òun ò sì lágbára àti fẹ́yàwó méjì ìyàwó kan náà lòún lè fẹ́ so mo fẹ́ mọ àwọn tí n pé àìsùn àìgbà kí ọkọ bí àbùkátà tó wà nínú kọ̀lẹ́ṣẹ̀ tẹ̀ ń fìgbà o tó lóun lágbára ìyàwó méjì. ọlọ́ọ̀bà kó sanu wa kó sanu gbogbo wa náà irú ìyàwó bẹ́ẹ̀ koríko sọ̀rọ̀ àwọn kò tó ń ṣe yẹn ọ̀bámu àtọ́ọ̀lù ọ̀yẹ́ kéèyàn máa kọ obìnrin lẹ́nu ṣẹ̀ríà tí è bá ti pín ìbẹ̀rẹ̀ dájújú ẹ̀ ní ṣeré àti gbà ayé káṣe ọ̀làk tí a kọ bìnrin lẹ̀ nínú tí máa dùn máa ṣe ìtọ́n jù ṣùgbọ́n Bukhari gbàdí sí wa ṣe ìtọ́n tó bá náà máa ṣe rẹ̀ lọ sí àárọ̀ tó bá tẹ́lú lálẹ́ ó fún report tó bá ṣe àárẹ̀ tó bá àárọ̀ ó fún report tó bá ṣe ọ̀bá èmi sì ní kí ti dìná ìlú ọ̀tún àyọ̀ bà lọ́wọ́ ọ̀bá èmi sì ní kí ti pààyàn ìlú ọ̀tún àyọ̀ bà lọ́wọ́ ọ̀bá èmi ní kí ti mutí ọ̀tún àyọ̀ bà lọ́wọ́ náà bá ẹni sí ọkọ̀ àti ìyàwó kan wọ́n fi kọ́ra wọn lẹ̀ ṣìtọ́ wọn dìmà ní ìlú wọn lórí ṣíṣe ṣìtọ́ wọn dìmà ní ìlú wọn lórí ṣíṣe kò sì gbanú lé ẹ̀jú ọkọ̀ mọ̀ bẹ̀rẹ̀ ìwájú ọlọ́wà kò sí ọkọ̀ wa nẹ̀ nàìjíríà ẹ̀ lónìí pàápàá jùlọ ọmọ ọmọ ìyá wa nílẹ̀ haúsá lónìí ju à ń fi kíkẹ́kì à ń kọra nílẹ̀ táwọn ọmọ fi ti bíà ìbálẹ̀ àmọ́ fọwọ́ wẹ̀wọ́ wọ́ fi má dákun arákùnrin ló pè àwọn ẹ̀lẹ̀ ọ̀yẹ́kẹ́yẹ pè àwọn ẹ̀lẹ̀ àwọn nǹkan mẹ́rin ńláńlá yìí nìyẹn lè tó dẹ̀kọ́ obìnrin lẹ̀ tó bá kú sí lójú rẹ̀ aláhàn ọkọ obìnrin tó nà ìyá ọkọ rẹ̀ ìyá obìnrin ìyàwó tó dà sí náà nà ìyá ọkọ à ìdẹ̀kọ́ obìnrin bẹ́ẹ̀ ó fẹ́ kó bọ́ ọkọ rẹ̀ bí kò sọ burú mẹ́kẹ́ yẹn kọlẹ̀ ẹlẹ́ẹ̀kejì obìnrin tó orí tí ń ṣe zìnà tí wọ́n ní ń ṣe zìnà orí tí ń ṣe zìnà wọ́n náà ká wọ́n tí ń ṣe zìnà ó ti ṣe àdáyé fún ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa gbọ́ bọ́lọ́bọ̀ fọ́ ikú bá rẹ̀ nù ó di wa ẹlẹ́ẹ̀kẹta obìnrin bá lóhùn sí ìsìláàmù mọ́ àbúrò òkèrùn mọ́ kí wọ́n kọ́ lẹ̀ kí wọ́n bá ti lọ àbúrò ọkọ̀ sí wá àzìkún náà lè àkórí búlò tó ti ṣe yíò mẹ́yìn bàbáàlì sí wá àzìkún yìí bá wọn àfà tó náà bá a sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin obìnrin bá ń tojú wọlé káàkiri ní sóògùn ní kí náà nígbà lábàá wọn wọlé ní pọ̀pọ̀ báyìí lábáàlì ilé iná ágbègbè ló ń wù sí ẹkọ̀ síwájú fún iná ó di ọlọ́pàá kọrọ fún mi ọmọ ọbẹ̀ bẹ́ẹ̀ ra àgàkà fún ó di oṣù mẹ́ta ọlọ́ọ̀bà kó sànù wà irú obìnrin náà kọ́ wá sórí ara gbogbo ògbà tí obìnrin náà kọrọ fún ọkọ rẹ̀ tọkọtaya ṣe èyí بين قبل محمد صلى الله عليه وسلم وانت جنب كبال لو كبال قول لي اسكت كيلو نو اوفن طبعا كبال لو تقوى بعد ما فيها كبال لي كو جنا كبال لو ديوا سورو وقرين في سورو في باوا obi obìnrin sọ̀rọ̀ kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n kò bá rẹ̀ kí wọ́n lọ sí ìdìnnà tí wọ́n gbọ́pẹ́ lójú kó máa bàwẹ́ mọ́ndì náà ọ̀nzẹ̀ ìdè ààrẹ àjọ lùtìmí àti ìdíjà mi sí i tó máa mú ara rẹ̀ balẹ̀ kọ́lọ̀hún sàlùwà náà. ẹ̀rọ̀pọ̀ láàrin ìṣẹ́jú kan àti àbọ̀ nílé ìpín tí ẹ̀ ń ṣe dáhùn fún wa ẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tó yẹ kí wọ́n súnmọ́ ẹlòmíì ju ìyàwó wọn àti àwọn ẹrú wọn lọ ṣé èèyàn náà lè súnmọ́ ẹrú rẹ̀ lásìkò àwà yìí. sẹ́rú lásìkò àwà yìí àfa ṣẹ̀rí ìbàmílọ̀ ń jẹ ẹrú báwo kò sẹ́rú lásìkò tí ọlọ́run bá wa sọ̀rọ̀ yìí àsìkò táwọn èèyàn ń jagun ìsìlámù tó ń kẹ́rù ni ó di kò sẹ́rú lásìkò tá a wà yìí kò sẹ́rú kankan má bùrọ̀ sùn mọ́ ọ̀dọ̀ fún mi sílé pé ẹrú rẹ̀ ní ara rẹ̀ kò sẹ́rú lásìkò tá a wà yìí ó di wa ọlọ́mọdé àfọ̀rẹ̀ yìí wọn ọlọ́ba ọba yà nínú Islam àmìlẹ̀wà tuntun ọlọ́ba nípa aṣọ abẹ́ wa ló fi tó àtúkò ṣe yẹ ìwọ ìyàwó náà mọ́kòrò fọkọ rẹ̀ mọ́ mọ́kòrò fọkọ rẹ̀ mọ́ mọ́kòrò fọkọ rẹ̀ mọ́ àbúrò dànù ọ̀fẹ́ ti sànù bí ó sì ń gẹ́gẹ́ bá kó HIV bábọ́ nílé kókó bára rẹ̀ lòun náà sì kúrò náà nù ọlọ́run kó sàmì ọ̀kan wa mú dábàá wa sórí ibú ọlọ́run bá subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha illa anta